بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ومن رسائل الإمام المجدد محمد بن عبد الوهاب رحمه الله فهو لليتوى الجامع لعبادة الله وحده tí rẹ̀ kọ́ àánú tọ́ra yìí kọ́ àánú tọ́ra àgùnà èyí tó kó ìjọsìn fọláhùn nìkan sínú orí tó ń fọ lẹ́ràn ni. ní èyí tó kó sínú ìjọsìn fọláhùn ọba nìkan ṣoṣo. قال المؤلف رحمه الله الحمد لله رب العالمين gbogbo ẹ̀yìn títí aláàánú ṣe lórí gbogbo àgbáńlá ayé. وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. àdúgbò ìfẹ́ ọlọ́run ọlọ́run bá a ṣe fẹ́ bá ní ṣe ọ̀la bàbá ní ṣe ìbùkún fàdúrà Muhammad àtàwọn aráàlú rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ lápapọ̀. قال الشيخ الإمام محمد بن عبد الله عبد الوهاب رحمه الله. لا فاوى ṣíṣe tọ́jú aṣáájú ẹ̀sìn muhammad bin abdul wahab rahimahullah ta'ala asọ́lá yìí pé. báyìí ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló kó ìjọsìn fọlọ́run ọba sínú màá dáhùn pé. ẹ ò èmi ò lè dáhùn wípé kí ẹ pè lọ́lọ́run pẹ̀lú ṣíṣe àwọn àṣẹ rẹ̀ ìrìn tẹ̀lé ọlọ́run pẹ̀lú jíjìnà sí àwọn máṣe rẹ̀. فإن قيل فما أنواع العبادة التي لا لا تصلح لا تصلح إلا لله تعالى. bọ́ ọba náà tó fi mí léèrè yìí pé ọ̀dà kí ni àwọn ọ̀ràn ìjọsìn pé àgbàrọ̀ sí fẹ́lómi ìjọlọ́run lọ. قلت من أنواعها. èmi àwọn àṣírò rẹ̀ sí nínú àwọn ọ̀ràn ìjọsìn lọ́wọ́ ìbẹ́lọ́hùn àbọ̀wá bíi àlàyé wọn. àti ìwákìlẹ́yìn. ìwá àkólà nínú ìṣòro. àti kéèyàn dúró ìwọ̀n tá a fi súnmọ́ lọ́hùn bíi ẹran ni àti bẹ́ẹ̀ lọ. àti lílérí. àti ìpayà. ọ̀rọ̀jà ìrẹ́kàn. àti ìgbáralé ìrònú pìwàdà lọ sọ́dọ̀ ọlọ́run sísọrí sọ́dọ̀ ọlọ́run ìnífẹ̀ẹ́ àti kọṣíà ìpayà náà ni wọ́n ń pè ní kọṣíà ṣùgbọ́n ìpayà eléyìí òun ní í ṣe pẹ̀lú kéèyàn nímọ̀ nípa ohun kéèyàn fẹ́ bẹ̀rù yẹn. jahiz sọ ọ̀rọ̀ bọ́gàbàtú ṣíṣe ìmọ̀ agbẹ̀gbẹ́ mi ò ní ojú kòkòrò sí nǹkan tí ń bẹ lọ́dọ̀ yẹn nù dáadáa ohun tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run dáadáa kí yẹn lójú kòkòrò sí òun ní ọlọ́run ọ̀rọ̀ yẹn. ìbẹ̀rù ohun tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run nínú ìyà ní ẹ̀bẹ̀rù rẹ̀ wọ́n á ṣẹ́wọ́ níbi ohun tí wọ́n fà. àtẹ̀tẹ̀ yẹn gba ọlọ́run ní olùfijọ́sìn fún tààlù ìlà ìmọ̀ àtàbùt wọ̀rọ̀kọ́ títẹ̀ kọ̀kọ̀rọ̀ ìforíkalẹ̀ àti ìláfọkànsìn. àbí kí wọ́n yí ẹ̀yà rẹ̀. وتعظيم الذي هو من خصائص الإلهية. àti ìbàbàrà èyí tó wà nínú ẹ̀ṣà fọlọ́run ọba ọba àlekẹ́ra fún mẹ́sà jíjọ́lọ́run ìbàbàrà yẹn tábí fọlọ́run kí kéèyàn máa fọlọ́run búra nísìnyí ìyẹn pàtàkì nǹkan náà ló fi fi ń búra àwọn gbogbo tó wá kà ẹ pátá wọn fẹ́ mẹ́rin wá fún un. ọ̀dẹ̀lẹ́ ló dùn áàrùn kọ́ọ̀rù tààrà. ìtọ́ka pé dùá nínú àwọn ọ̀rẹ́ ohun tá a fi sin lọ́hùn lọ́wọ́ ọ̀rọ̀ bá dẹ̀ látọ̀ sọ báyìí pé. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. أنا لا أجي مصلاتي. يبقى عم بفوري خلاص يبقى ما في كانون ألون لوني èmi yẹn tó kù jù kápapọ̀ máa láàmú. wa qawluhu ta'ala hmm. lahu da'watul haqq. ìpèpè títọ́ ọlọ́run ló ní. والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء nǹkan mí yàtọ̀ sọ́lọ́run àwọn nǹkan mi ò lè dá wọn lóhùn pẹ̀lú nǹkan kan kò sí nǹkan kan tí wọ́n lè béèrè fún wa fún un. إلا كباسط كفيه إلى الماء àwọn ọmọ dàbí ọ̀rọ̀ ẹni tó tẹ ọwọ́ rẹ̀ sómi ọjà gbogbo ọmọ níka rẹ̀ síbi omi láì. àwa wò pé bọ́n ṣe kì í bọ́nú omi nì láì òun á fi bomi mu omi rẹ̀ kan lè lẹ́nu rẹ̀. وما دعاء الكافرين إلا في ضلال ìpèpè àwọn aláìnígbàgbọ́ tí wọ́n ń lọ pé nǹkan mi àtọ̀ sí Allah kò síbi kankan jù sí mi lọ ọkàn máa wéṣítì lásán sọ́tò rántí àyà fourteen. الدليل الاستعانة قوله تعالى إياك نعبد وإياك نستعين. ìtọ́ka pé nínú tá a fi sin lọ́run àlè ṣe àánẹ̀ wa ìwátìlẹ́yìn gbogbo ohun tágbára èèyàn bá ti ka ẹni tó lè ràn yẹn lọ́wọ́ lórí ẹ̀ náà ni àlá ìwátìlẹ́yìn inú ta fi sin lọ́hùn lọ́wọ́ àwọn ọba adẹ́rẹ́ tó ní ìyá kaná àdótó ìrẹ́ láwọn máa sìn wà ìyá kaná sàárín ọ̀dọ̀ rẹ láti máa wátìlẹ́yìn sí sọ́tòlù fàtíhà àyà ẹlẹ́ẹ̀karùn-ún. ودليل الاستغاثة قوله تعالى إذ تستجيب إذ تستغيثون ربكم فاستجاب لكم ẹni àdìsíwọ́sá ìtọ́ka pínu ìjọsìn fọlọ́run lọ́wọ́ ìwákùlà nínú wàhálà àti ìfàyín kékeré tí yẹn wà náà nínú dàbí sin lọ́hùn. ó ní nǹkan mi làwọn mi máa ń pè wọ́n bá rí ní tọ́ka ẹjọ́ sọ́gbọ́ Jesus Christ mo lè lómi òwe mùsùlùmí náà ni Jesus ló ń bá ti wọnú fíìmù ìdí mẹ́lòmí lẹ́nu. إذ تستغيثون ربكم فاستجاب لكم nígbà tẹ́ ẹ fi ń wá àkólá ẹlẹ́dàá yín ọlọ́run sì dá yín lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́run fún yín ní màlá ìka one thousand lọ́wọ́ ọ̀wọ́ tó ń ràn yín lọ́wọ́ ní ogun bá dàrí suratul Fatiha abẹ́ suratul Anfal àyà kẹsàn-án. ọ̀dẹ́rìn zabhi qawluhu ta'ala. ìtọ́ka sí azabhu ìgbà ẹ̀dá nínú nǹkan tá a fi sin lọ́wọ́ ní zabhu wa ìpẹ́rẹ́. قل إن صلاتي ونسقي ومحياي ومماتي لله رب العالمين الله نرى النبي صلى الله عليه وسلم إن صلاتي تلاجينوني ونسكي أي ذبيحتي ìdúnbò ẹran mi ọmọ àyàáyà ìgbésí ayé mi ọmọ máàsì títí tí màá fi kú lillahi rabbil alamin títọ́ ọlọ́run ní ọmọ ajẹ́ tí ń rí gbogbo àgbà ńlá ayé. سورة الأنعام آية 162 ودليل النذر قوله تعالى يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ألا يعوان يلوم أنا دعدا يتوقع النذر عبادة الليري الليري دعدا الجاسين اليوم èyí sì lérí ẹsẹ̀ o èyí ó lérí kọ́ sọ pé òun gbọ́dọ̀ ṣe sí náà à lérí ibú lélẹ̀ èyàn sì ní ìdí àti múṣẹ́ gan tó wà bẹ́ẹ̀ pé mọ̀nẹ́sàrà àmìlẹ̀tẹ́ aláha fẹ́lẹ́ ọ̀tá ìhù ẹni ọba lérí pé wọ́n tẹ̀lé tọ́lọ́m ọ̀tẹ̀lé àwọn nẹ́sàrà yà àṣeyọlá fọlá yà àṣe ẹni ọba sì lérí pé wọ́n yàpá ọlọ́run kọ́ má sì bẹ́ẹ̀ ọ̀tọ́ ẹgbẹ́ pé wọ́n mú ìgbó kirikiri kan kọ́ máa mú wọ́n pààyàn kọ́ máa pààyàn mú wọn gbá rẹ̀ mẹ́ta láàrin oṣù kò sí ìdíkẹ́dù ẹ̀ ànábì ìbáadá ẹgbẹ́ ah, àpá kàrin àlẹ́nu jọ lálàbí sì ti ń bọ̀ ń pàjẹ́ ẹni ọba gbá rẹ̀ fún àjàdé lọ́dọ̀ kò sí àwọn ìlérí dáadáa ìbáadá wa ni yóò lè rí inú ọlọ́run wá ròyìn àwọn ẹni pé yóò fún un nàbì náà rí wọn a máa mú lè rí sẹ́ẹ̀. يخافون يوما كان شره مستطيرا وما sì fi wọ́n máa páyọ̀ ọjọ́ kan tó ipa الانسان rẹ̀ ńkọ́ ودليل الخوف قوله تعالى إنما ذلكم الشيطان يخوف أولياء فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين. nǹkan kan fi náà min anwa al-ibada ìpáyà ìrìn kan nù rẹ̀ jà sí i òun lọ́rọ́ bá dẹ́dà tó sọ yìí pé innama zalikum ash-shaytan àṣetánì yín ni yukhawwifu awliya'ahu àwọn ayò rẹ̀ máa ń sọ̀rọ̀ bá wọn. ọlá àtàkà fò fún ẹ̀mí ìpáyà wọn ọ̀ká fò ní èmi aláwọn ní kẹ́ ìpáyà in kuntum mu'minin tẹ̀ bá nígbàgbọ́. Suratu Ali Imran àyà one seventy five. تعظيم الرجاء قوله تعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا يتوقع الرجاء نوع من أنواع العبادة يريك أنك كان مضيع في سلامه òun lọ́rọ̀ bá dé dàbọ̀ pé òun kánà ìgbìnlẹ̀ kọ́ àárọ̀ bì í ẹni ọba ń wẹ̀ kà àti pàdé ẹlẹ́dàá rẹ̀ dáadáa wọ́n gbà ládàá kí ọjà ní àpọ́nlé wọ́n yà àmàlà àmàlà ń sọ àlẹ́ ha kò sì sẹ́rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ayé ṣẹlẹ̀ kẹbi àìdá àdàtọ̀rọ̀ bí i àhàdà kọ́ má fi nǹkan kan tó kéjì ìjọsìn tó ń ṣe fún ẹlẹ́dàá rẹ̀ kọ́ má fẹ́ nìkan ní tó jẹ́ ọlọ́run ọba pẹ̀lú ìjọsìn tó fi ń sin ọlọ́run rẹ̀ ìtumọ̀ ẹni pé bá ti sin lọ́hùn gbogbo rere tó ti tọ́ fẹ́ gbẹ̀sẹ̀ rẹ̀ yẹn ó ṣe ń tìtorí tọ́lọ́hùn ìtumọ̀ rẹ̀ yẹn sọ́tù ká ayà wọ́n ti. ọ̀dẹ̀lílò ìbá àtàwọ́kù kọ́ọ̀lù hó tàà وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين. ẹ láti mọ̀ wípé àti àwọn ìjọsìn tá ń sọ yẹn nǹkan má ṣe ìjọsìn láàrin bá fi bẹ̀rẹ̀ má ṣe ọ̀bá ti ṣe òtútù náà ṣe bàbá ti ṣe òtútù náà nǹkan kàbí ẹ̀rí ṣe àtàwákùl ìbáàdà ìgbára lọ́wọ́ ọba ìjọsìn lòun náà ti máa ń ní lógo méjì àbọ̀wọ́ méjì owó àkọ́kọ́ òun ni kéèyàn ṣiṣẹ́ ọwọ́ kejì kéèyàn tún ní àgbéyẹ̀lé sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú iṣẹ́ kéèyàn ṣe yàn ìtọ́ka pé tàwákùlù yẹn náà ọ̀hún ní ànúwà ìlẹ́ẹ̀bàdà yẹn kan náà àwọn ọ̀rìn ìjọsìn ní í ṣe wọn lọ́rọ́ bá dé dàgbà pé wà á lọ lọ ìfọ tàwákàlù in tuntun mìíràn aláwọn ní agbára lé tẹ̀bá nígbàgbọ́ sọ́ọ̀tù ẹ̀lùmọ́ ìdá sàn tírì. ọ̀dẹ̀lẹ́wò ìnáàbàjì ọ̀lùwò tààlà. وأنيبوا إلى ربكم وأسلموا له وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون أنيبوا إلى ربكم اتوقع الإنابة ìṣẹ́rí sọ́dọ̀ ọba dẹ́dà níbi parapara téèyàn bá ṣe wà á ní bú ìlà wà á sì lè mú un lá fẹ̀rẹ̀ ju ọjọ́ sẹ́lẹ̀ fún min qabili an ya'tiyakum al'azab kí ẹ̀ tó wá dé báyìí summa la tunsarun lẹ́yìn náà àní fún yín láti lẹ́yìn kankan mọ́ sí àràdìdé sọ́tò Zumar àyà fifty four. ودليل المحبة قوله تعالى ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله آه إن تقع عن حب عبادة ينفع أن يسلون هنا قالوا لي بعد نفع أو يسعبعي كده يوجد في دلهم قالوا مسيهم دول اللي بوسع ọlọ́run wa mú ro adá fi pé àfihàn ní ká nífẹ̀ẹ́ yẹn náà ìnífẹ̀ẹ́ tí ó bì tẹ̀lé ọba adẹ́rẹ́ ni wọ́n mí náà nà ọ wà nínú àwọn èèyàn من يتخذ من دون الله dùn láàyè àǹdàlá ẹni tí mú àwọn akẹgbẹ́ míì yàtọ̀ sọ́lọ́hún tí ń pa pọ̀ mọ́ lọ́hún wọ́n sì bó náà wọ́n nífẹ̀ẹ́ wọn àfọ́bílà ni wọ́n ti nífẹ̀ẹ́ ọlọ́run ọ̀ṣẹ́ والذين آمنوا والذين آمنوا أشد حبا لله àwọn onígbàgbọ́ òdodo kìí fáwọn onífẹ́ràn kan mí o ìmọ̀ fi ọlọ́run ní ó lágbára jù lẹ́nu onígbàgbọ́ òdodo yóò ní fi owó òun ní jẹ́ àmà ṣiṣẹ́ ara sọ́nbẹ́ ara bàtà ń bẹ́ àjẹun mẹ́ onígbàgbọ́ òdodo yóò ní fẹ́ yàwó ìyàwó tí wọ́n máa bá sùn yóò máa bímọ fún yóò máa dáná fún onígbàgbọ́ òdodo yóò ní fẹ́ ọmọ ọmọ tí ó pè é ń sẹ́ àti kẹ́tì bẹ́ẹ̀ wọ́n á kàdà láàárọ̀ pé ìfẹ́ yẹn gbọ́dọ̀ ní ìfẹ́ kẹ̀kẹ́ jọ ọlọ́run bẹ́ẹ̀ kọ́ ni àwọn nǹkan bẹ́ẹ̀ nǹkan ìfẹ́ ìjọsìn ní kíni wọ́n fẹ́ràn èṣù kan àbóṣà kan yọ kí wọ́n máa tàbí ṣéwù kan pé òun kẹ́yìn ń fọ́láhùn nínú tẹ̀lé lẹ́yìn ọ̀fọ̀ òun náà irúfẹ́ ilé yẹn ni ọba dọ́dà ń kìlọ̀ fún àwọn gan náà láti ń pè ní ìjọsìn. sọ́ọ̀tù bá kọ̀ọ̀lá lábàáyé one sixty five ìtọ́ka àkọsíá ìpayà tó ní bẹ́ẹ̀ tó ní ìmọ̀ nínú. fọlá tó ṣàwọn náà sọ eh, ìfàyà tó ní eh, ìmọ̀ nínú ọba adẹ́dà ń sọ̀rọ̀ láti ṣàwọn nẹ́ẹ̀sà ẹ má páyà àwọn èèyàn wá ṣẹ́wọ̀n ní ẹ̀mí ọlọ́run ní tẹ̀ páyà sọ́ọ̀tù ní ilé àyà forty four. ọ̀jẹ̀lẹ́wò lọ́gbọ̀bọ̀tì wà lọ́hìbẹ̀tì lọ́gbọ̀bọ̀ ah, tààrà. Ah, ìtọ́ka àtẹ̀yẹn ni àwọn ọ̀kọ̀ọ̀bá ìṣojú kòkòrò ohun tí mẹ́lọ́dọ̀ ọlọ́run nínú ìkẹ́ àánú àlùjànnà mọ́ràhàbá àti ìbẹ̀rù ní mẹ́lọ́dọ̀ ọlọ́run ní ẹ̀rọ àyàpá nínú ìyà àtiná. إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين نصرة الأنبياء هاي عم بتبع الله بيت يا عوان النبي الله يقاموا أن أوقع يسمعوا أميري الله نسيران الله إنهم كانوا يسارعون في الخيرات ومع ساري تيتي نبي وقوم تجاري ويسمين wọ́n máa ń sàkáǹtì tèmi ní ṣáájú ọlọ́ṣáájú làwọn máa ń ṣe ẹ̀dẹ̀rún nínú ẹ̀rọ ọkọ̀ bá ń wọ̀rọ̀ ọ̀dọ̀ wọ́n dẹ̀ sì máa pè wá lẹ́yìn tí wọ́n máa sún kòkòrò ohun tí ń bẹ lọ́dọ̀ wa nú anú ọ̀rọ̀ àbá lẹ́yìn tí wọ́n máa bẹ̀rù ohun tí ń bẹ lọ́dọ̀ wa nú yà lẹ́yìn tó bá yà pa ọ̀kánù lánàá kọ̀ọ̀ṣẹ̀yìn wọ́n tún jẹ́ ní tó láfọ̀kànsìn fún wa súrà òmìnira ìgbẹ ní sọ́ọ̀tù aláàbí ayé anáìtì mọ́sálà kan. ọ̀dẹ̀lẹ́lò àtàlùfẹ́ قوله تعالى وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ودليل التأله ìtọ́ka àtàlọ́ ìmọ̀ ọlọ́run láti máa fi jọ́sìn fún un ntọ́ka rẹ̀ pé ìrìn kan ní ìjọsìn lòun náà ní ọ̀rọ̀ ọba náà ní fa ìlàhùn kó mi ìlàhùn wà áhì aláwọn yín tẹ́ ẹ máa sùn nítorí pé àlè ìlà bí màánà almàlúù almahbub almahbub hmm. ẹni tá a máa nífẹ̀ẹ́ sí a sì máa fi jọsìn fún wọn pè ní ìlà wọ́n wá ní fi bí màánà maf'ulin ẹ̀dínwó mi nígbà wa ní fi àlò mi ìtumọ̀ máa fún ọ̀lọ́ mi tó ìlà yaani alimabudu alimahbub ẹni tá a máa nífẹ̀ẹ́ sí tá a fún ní tàlẹ̀ ẹni tá a máa fi jọ́sìn fún wọn pè ní ìlà ẹni táyì mùsùlùmí wa máa ṣe bẹ́ẹ̀ fún ìlà ahùn wàhídọ́n ẹnìkan náà tá a máa ń sìn kan ṣoṣo tí ì ṣe Allah ni la ilaha illa huwa ar-rahmanur rahim ọ̀sẹ̀ ń tọ́lẹ̀ tọ́sí jọ́sìn ọ̀dà fún yẹn náà. تجوا بعد ذكاية تنجاسا كما مصدر قراءة كريم ودليل الركوع والسجود آه. قوله تعالى آه. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون يفكر في الركوع عبادة هي تقوى قراءة ọba akíyàn nìkan jẹ́ ọba sọ wípé ẹ̀mí náà ló ń tó fún àbọ́kà bàbá ṣọ́ọ́ ni wọ́n bá bínú ni ọ̀rọ̀ kọ́ ẹ̀ka ọ̀sà ẹ̀ka ọ̀sà tó rò kù ẹ̀ka ọ̀ wọ́n sojú àti forí kalẹ̀ àwọn eléyìí ọ̀rọ̀ gbọ́dọ̀ dókì wọn èròjẹjẹ ara wọn gan onígbìyànjú odó torí kíni èròjẹjẹ ara wọn onígbìyànjú odó kèrè pé ṣé kàdámù gan ní òde òkun lẹ̀ tí ọ̀gá bá ti rí ọkàn máa lọ lẹ̀ lẹ́ẹ̀kan náà kíkà ẹ̀ àtẹ̀rù jẹjẹ nìyí lóòótọ́ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ tó ṣe pé ìyá mi min ghairi amal min ghairi ta'ammud wọ́n yẹ kéde kọ́ mọ̀ ọmọ ó lè kọ́ máa ń sáwọn obìnrin lára mi kọ́ máa ń sọ̀rọ̀ lára àwọn tó pẹ́ ni àpọ́nlé lẹ́ni ẹ̀ka ẹ̀lú ìjáàbù mo yẹn mọ̀ gan ní ẹ̀ bá ń sọ fún kí káwọn ẹlẹ́ wa ń kílẹ̀ ń tẹ̀lọ fún ẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ìyẹn gbọ́dọ̀ kíyèsí káàrò kú ká forí pẹ̀ sòjú ló sì ti bẹ̀rẹ̀ láti bẹ̀. ìrọ̀lá dẹ́dà sọ fún àwọn ọmọ bàní Israẹli pé wà á dé kọlọ ìbáàbà sọ ìjàdá ọlọ́run ni wọ́n forí gúnlẹ̀ kéèyàn ti bá yọ wá fún sẹ́nìkan. سجد لأنه بداية السجود بيرفوري كلام ọba àníyàn ti rẹ̀ káwá kẹ́kọ̀ọ́kọ̀rọ̀ káforí kẹlẹ̀ ìrìn ẹ̀ta inú rẹ̀ káàfi sí lọ́hùn ni ọba dẹ́dà ni ya ayé hàlẹ́tì ní àmàlú ẹ̀yìn nígbàgbọ́ òdodo ẹ̀yìn kàrún ẹ̀kẹ́kọ̀ọ́kọ̀rọ̀ ọ̀sìtẹ̀dọ̀ ẹ̀forí kẹlẹ̀ wà àbùdù rọ̀bàkó ẹ̀sìn ẹlẹ́dàá yín ọdún tó lọ pé wà àbùdù rọ̀bàkó kí ni wàá láwọn tì ìbáàdà náà gbogbo ẹ̀ wọ́n kàn fẹ́ fìdí ẹ̀ mọ́ zikiru làám bàdàn khas lil ahmiya ẹ̀sọ́ wọn fẹ́ sọ fáwọn méjì tó ń kà yẹn nínú ìbáàdà rúkú àti sùdù lé o ó lé gan o ọwọ́ arúgbó forí kan lẹ̀fẹ́ nìkan ní kọ̀dẹ́mi rẹ̀ àwọn onídọ́ lóhùn o àmọ́ kẹ̀síbẹ̀ lásán ni kò sí lọ́kùnrin. Hmm, hmm. Hmm, ìdíkẹ́sì òun lọ́fà lọ́ba náà fi dọ́gbọ́n sẹ́ ló fi lọ́ba náà fi sẹ̀ sá méjèèjì yanni ọ̀dàmọ́hù mọ́ mọ́mọ́gá kara mọ́ yẹ̀sùmọ́ ló fò mọ́ ọwọ́ akẹ́rì ohun tó fi kó méjèèjì sínú láti náà kó méjèèjì yẹn kì í sáwẹ́wà o kì í sáwẹ́wà o ọba lẹ́dà ni wà ábúdó rọ̀bà kùm ẹ̀sán lẹ́dà yín ọ̀fà الدليل خشوع قوله تعالى وإن من أهل الكتاب لمن يؤمن بالله وما أنزل إليكم وما أنزل إليهم وما أنزل إليهم خاشعين لله لا يشترون بآيات الله ثمنا قليلا هذا دليل الخشوع الخشوع نوع من أنواع العبادة فوضعنا الأنواع إن من أهل الكتاب أو أن أعطف حرة لما يؤمن بالله يريتم أن يبقى صلى وما أنزل إليكم أتم تصك على فمي وما أنزل إليهم أتم تصك على فمنا خاشعين لله أجري خاشعين لله ثم نعفوك سنفلهم وما قبلوا لهم لا يشترون بآيات الله ثمنا قليلا wọn ò ní fi dúkìá díẹ̀ kan jìrọ ayé ọlọ́run ìgbà ẹ̀sà kó wá àkáǹtì bẹnu tí àyè mọ́ sọ́ọ̀tù àlè mọ́ ẹ̀ one ninety nine àtàwọn tó jẹ bẹ́ẹ̀ fọmọ ń sọ̀rọ̀ fà. ẹni yóò tọ́ bá wá lọ ọ̀kẹ́kẹ́ nínú àwọn ọ̀nà ọ̀kẹ́kẹ́ bíi anẹ́wó nínú àwọn onírìnrìn ìjọsìn yìí fún ẹlòmíì sí Allah fọ̀kọ́dà ṣàrákà billahi ghayra ó ti fi nǹkan mí kejì ọlọ́run ọba náà jọ sí ni. fàìǹkìlà hmm. fama ajalu amrin amara allahu bi. bàbá wọn bá sọ fún pé àṣẹ olótóbi jù tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀. ádámù pé. tawhidu bil ibada. ah ìmọ̀lọ́run lọ́kàn pẹ̀lú fèsì ni ọ̀ tá a bá ń sìn kọ́ ikú òun nìkan ládàá sí. wọ́n kọ́ tọkọ jẹ́ mẹ́ bàyà rẹ̀. àlàyé lẹ́yìn ti ṣáájú. wọ́n á náà lọ́wọ́ àìní àṣírkù bẹ́ẹ̀. èyí tó tóbi jù nínú tọ́lọ́n kọ̀ǹpa rẹ̀ òun ìṣẹ̀bọ sọ́lọ́n. wàhùwà àyẹ̀dẹ̀ ẹ̀wà màá lọ́hìn báyìí. àwọn ni kò pe nǹkan mi kò pe nǹkan yàtọ̀ sọ́lọ́n pàmọ́lọ́n. أو يقصده بغير ذلك من أنواع العبادة أباهم كانت عسلوا لنا وانا إجاسيني وعافي فيس كامي كوفي بيرون كامي أتصلى الله سبحانه فمن صرف شيئا من أنواع العبادة لغير الله تعالى فقد اتخذه ربا وإلها كان يقبع الله كان هنا هنا أنا إجاسي ẹlòmíì tó yàtọ̀ sí Allah ìgbára lé ní ìpèpè ní ìpáyà ní ìrẹ́kàn ní gbogbo ìpátá ìtẹ̀kọ̀kọ̀rọ̀ ìrùkú ní ìforíkalẹ̀ ní ọlọ́ọ̀lù fẹ́ni kan tó yàtọ̀ fún sọlọ́mọ̀ subhanahu wa ta'ala wọ́n kọ́ di takádà fún rọ́bà wa ilaha. ó ti mú lẹ́lẹ́dà ó sì ti mú lọ́lọ́run. ó sì fi nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run ọba ní ìjọsìn. àbọ̀dẹ̀ ti ẹ̀gbẹ̀rọ ẹnìyẹn pẹ̀lú tó yàtọ̀ sáwọn èyí tá a kà á lẹ̀ torí jọ ti pọ̀ o ọ̀pọ̀ gan-an torí ìbùrù tèmi ẹgbẹ́ àwọn ọmọ yẹn mọ́ra ìbùrù tèmi wọn ni wọn tí wọn ń pè ní ìbádà orúkọ tó kó sínú ni gbogbo ohun tọ́lọ́wọ́n bá nífẹ̀ẹ́ sínú ọ̀rọ̀ àti ṣe. èyí tó hẹ̀rẹ̀ àti èyí tó pamọ́ jọ́ ti pa ọ ẹni àbúté ẹ lọ gbèrò kankan nínú àwọn onírànràn ìjọsìn fẹlẹ ó gbèrò rẹ fẹlẹ omi ó lò fẹlẹ omi yàtọ̀ sí من الآيات ما يدل على أن هذا هو الشرك الذي نهى الله عنه. أو تساجع آية وأنكره على المشركين وجد تقول كيف ما إلى بطلان ومن سبيت له وقد قال تعالى الله عليك لا قوة إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء هذا رجع الله نهي كوني فريجيني كافين كامي كجر أنه جاسي ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا أما في أباتبا يغفر máa ju nẹ́ta lè kàlẹ́ wọ́n yẹ ṣá ní tí ọba tẹ́ba ọlọ́run lè forí ẹ̀ ju ẹni tó bá fẹ́ nítorí bá ọmọ yóò ṣeré kíbi ńlá ẹni yóò tọ́ bá fi nǹkan ní ìkejì ọlọ́run ọba nínú ìjọsìn fọkàndín dọ́là dọ́là àlámbàáyìndà wọ́n náà ti sọnù ó ti sọnù sí ibi tó jìnà sí wọ́n pè wọn lè rí pé one sixteen sọ́tún nìṣá. ọ̀kọ́ إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار قال إنه من يشرك بالله أن يوضع في مكامين في جلال بأنه جسم فقد حرم الله عليه الجنة على أن تسعى الجنة لوفر وفر ومأواه النار بجانب بغير إيمانه فما للظالمين من أنصار فنيت أنصار على تلين فهم على بص بيتي وكما صوت المائدة آية 72 والله أعلم صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بني سيكا فهم النبي ومحمد تعالى عليه وعلى الصحابة أجمعين لقد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك